Hello everyone, welcome to Toyin Talks. Màmá ṣe ṣó lálẹ́ àná mọ́jú, let me say it even this morning ni because the ti ṣú rẹpẹtẹ òru náà ṣe and nípa gbogbo ṣó tán ṣe ọ̀rọ̀ general wọn ni wọ́n sọ̀rọ̀ nípa Kọ́láwọlé Adénúgà DKY wọ́n sọ̀rọ̀ ẹ̀wù wọ́n ta bábí wọ́n ta káàkiri ni you know ìyá náà ẹ jẹ́ ká jọ wo màmá Esabod máa gbé wa bí láì pé ó pọ̀ sómi ìlẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan abẹ́ méjì bóyá thank you so much mo ń dúpẹ́ lọ́wọ́ yín for coming back always ẹ̀yin tó jẹ́ pé ti subscribe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ̀ ṣe returning subscribe àtẹ̀ṣe wa máa ń wo fídíò mi thank you so much god bless you ẹ̀yin tẹ́ dẹ̀ tún níhùn náà thank you for your love and everything i appreciate you know that i really appreciate you thank you till i'll see you in the next one stay safe stay blessed i love you bye. you are free to abuse me i'm a celebrity. I'm a successful businesswoman. And I'm telling you not attack. They are more than me. So life is a circle. Life revolves around. tí tí fáká bá wù mí níṣe mo lè ní wàásù ayé ìdìbò síbi mo lè pe Tinubu torí àwọn tó jù mí lọ lèmi dé wọ́n ní ẹni tí wọ́n ń lé èmi ń léwájú ẹ̀yìn ilé mi ń bọ̀ lẹ́yìn so it's correct for ṣe rúrọ̀ bá láyẹn orí pé bàtà wàá rí pé ó ní psychiatric ó pé mi fi bẹ́ẹ̀ dọ́bálá lò mo sọ fún blogger mi pé kó má blog ẹ̀ mọ́ wàhálà mo ṣe sọ díẹ̀ ni especially kéèyàn lọ sí pati kó máa ṣe wọ́nàwọ́nà kéèyàn lọ sí pati kó máa ṣe wọ́nàwọ́nà it's lack of service to you. ó fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun mọ́ mi ẹ rí i pé gbogbo yín dẹ̀dẹ̀ máa ń ṣe talent olú máa ń ṣe ń gbà kan ṣé mo ṣe wà lórí line comment òru mọ̀ talent olú máa ń ṣe ń gbà kan ọtìgbà tí mo sọ pé why you always mention my name whenever you are in the party ó dẹ̀ stop it's lack of self esteem kí lọ bí mo ṣe àlà amẹ́ríkà mo ṣe ń ná mi ló jẹ́ kí n sọ fẹ́ tó bá mọ èèyàn tó ní dignity bó ṣe wọ pàtí yẹn wọn fowó tẹ̀lé ni go and watch my video in America orí àgàbá yẹn ètò mọ envelope wa ó wá wo ẹ̀yin méjèèjì kùtà tó dìde wá kí ilẹ̀ ń tẹ̀kí wọn lẹ́yìn náà kò yẹ tó dìde wá kí mo ní irú àtàǹbálì wọn ní boss of the same feather flock together irun àwọn náà ní ara àwọn yìí look at your circle it's normal bókùfin náà bá lọ́pàá tó máa ń darúkọ ẹ̀ sábà ọ̀dẹ̀ it's normal mo dé african shop lọ́dọ̀ àwọn kékeré ni wọ́n sọ̀rọ̀ wá sí o because it's a it's a celebrant but don't use my job i will strike your page when you have monetization. In tí péjì dẹ̀ ṣe máa ń lọlẹ̀ ní pé tó bá lo ṣó ní ṣó wẹ́dà ò gbé fọ́tò sí amọye fọ́tò picture tí mo yẹ kí n fi àwọn report kan tó wá lẹ́yìn tí mo yọ sórí ẹ e yín dàrú ni ọ̀rọ̀ pé èmi wà rè dísà mo san Facebook ma kọ́kọ́ gbé mi kó tó gbọ́ yín èmi san tax fún Facebook na. mo dẹ̀ mú tax form yẹn màá tún wá fi hàn yín wọ́n máa ń sẹ́ndẹ̀ sí mi láti Amẹ́ríkà yìí wọ́n pè ní w kini kan ṣẹ̀rí picture la lásán lélẹ̀ dùdùdùdù tó bá wú tán wá ní ẹ sábọ́ọ̀dù jókòó tì ní í ṣe ní it's my work ní tí mo fi ń jẹun eh? ní now ẹ ní tẹ́mi fi ń jẹun ní now what are you talking about why not if not àwọn tí mo ti gba ansa wọn mo fẹ́ fi hàn mọ̀dẹ́ fi pé kínní it's my work why wouldn't I why wouldn't I ṣẹ́rí ṣẹ́rí bí wọ́n ti ní ten thousand plywood báyìí màá yọ ẹ́ dànù ni ewu ọbẹ̀ ni pé má gbèsè mi kò sí pé tó lè ṣẹ́ kò lè ràn mí ó dàbí ìgbà tí o lè wọnú ilé lóru tó wá jí jíyàn ní nǹkan kò ní that's how it looks if you don't know pé kéèyàn ṣiṣẹ́ lẹ̀ kí ló jẹ́ kí n fi sanwó fún trademark kí ló tí mo fi sanwó fún trademark mi ní ìdè láti ṣe lamẹ́ríkà mo ṣe ti UK mo ṣe ti EU torí ìwọ mo ṣe ṣe ní Amẹ́ríkà yẹn gbogbo àyẹ̀mú fẹ́ bẹ́ẹ̀ wẹ́wọ̀n gidi ni o lè kọ́pì iṣẹ́ oníṣẹ́ náà ordinary gold àwọn tó wà ní clean yẹn wò lé yorùbá yóò gbọ́dọ̀ kọ́pì iṣẹ́ wọn gbèsè ni pé táwọn wristwatches kan irú woodblot tí mo tí mo lò lọ́sàn yìí kétò fi sí lórí aliexpress wọn ò bí wọn rí kán roman well àbí mo tún ní roman mo tún ti gbàgbé orúkọ ẹ̀ roman well o lè rí lórí àwọn ìwọ́nṣẹ́ kan wà copyright ló gbé e. wà nípa àwọn tó máa ń ṣe ìgò ojú tó máa ń kọ orúkọ designer sí tó bá máa débi péèjì yẹn following wọ́n ti report ẹ̀ ò ní rí péèjì yẹn mọ́ for copyright it's copyright infringement Okay. tí n bá lọ sí right mind àwọn to ń lo iṣẹ́ mi pọ̀ náà tí mi ò report náà jẹ́ kí n mi report one. tí n bá fẹ́ ṣe kí ni màá kí ló ti mi lè ṣá wọn sí report mi report wo tó pé mo rí pé wọn ò bú mi bẹ̀ wọn ò dẹ̀ fún mi ní bad caption lórí iṣẹ́ mi you can why can't you abuse me. ìjọ tẹ ti ń bú mi mo fi hàn adé lọ́dọọdún ni nà kí ni gbogbo òṣìṣẹ́ ṣé o ti rí kó bá lè mọ̀ pé mi ò ṣe kà fún ẹ àṣegbé pọ̀ mo ṣe report ẹ ah, ó ní disebu ó wà disebu ní fẹ́ máa máa ṣe tó ti rí ẹnìkan ni ẹni best blogger ó ní abasan sórí iṣẹ́ mi kan lẹ́nu yìí tó report blog eh, b blog space ní ìmẹ́ntò ní yẹ kí n wo caption tó fún. iṣẹ́ tí wọ́n gbé lò náà gbé iṣẹ́ fàrídà mm-hmm. wàá rí pé òun gbọ́n ó dà pé ó máa ń wó mi ó kọ síbẹ̀ pé kọ́ máa ń insult mi níbẹ̀ mi ìmẹ́ntò ní blog yẹn bó ti wá fẹ́ report ẹ̀ máa report ẹ̀ ṣó tún ti rí ṣó ti rí ṣó ti rí tọ́lá ní ilé sanmi sórí flakit mi ò report wọn ilé ìjẹ̀bú of France sorry I didn't report them because orí mi ló kún tán bá mi gé kọ́sọ́mà dáadáa tiẹ̀ lámẹ̀bọ̀ ń tiẹ̀ ìyẹn máa ń tẹ̀lé mi kiri ni. àyìndé ah, ah. amẹ̀bọ̀ má yẹ kí n blog ẹ lọ change topic kí ló mí pé àyìndé wéèrè stop it amẹ̀bọ̀ no no no no ó ṣe máa kọ́ ọmọlọ́mọ ní wéèrè ṣó lè gbàdúrà kan pé àkọ́bí ẹ̀ ní wéèrè stop it if not so máa report to post ẹ̀ ó ní àyìndé wéèrè ní alẹ́ tó ń dẹ̀ because of òyìnbó irú wo rádaràda ṣó ń bá yín ṣàwàdà ṣó ń bá yín ṣe fracas lórí social media ni idiot the Ọ̀túnba blog sórí so káwọn tó ń gbéṣẹ́ mi pọ̀ do I strike them very repeat sórí very repeat Dọlápọ̀ Abíọ́lá sórí ṣé ó rí wọn àtàwọn tó gbéṣẹ́ mi látòrí Instagram Instagram lórí gbọ́ bá gbéṣẹ́ mi látòrí Instagram ó máa wá síbi ṣé tiri ṣé mo strike wọn dọdọyọ ṣé mo strike wọn didirin ni wèrè ni didirin ni wèrè ni you cannot be using my work at the same time ìyá àjọ I will get back to you I will get back to you gbàtàràn mo ti jáde I will get back to you before I sleep tonight didirin ni wèrè ni bí ìwà gbogbo nǹkan bá yẹn ọmọ tó ń ṣe ni pé ojú ọmọ kan tó ti wà ní ìdè ìhàmọ́ for a long time you don't belong to the society let me diagnose your sickness for you. ó dàbí àwọn ọmọ tó ń mú látòkò wá sílùú òyìnbó wọ́n máa ń lajú àlà ó dàbí ọmọ tó ń dè mọ́lẹ̀ lórí àìsàn for a long time that affect your brain and affect your education. o ò expect kò lè dé lóyìnbó with your disability. Look at here. Before the existence, before we brought you onto the limelight, so the social media introduced as a manager, you dress awkward. You dress like a hunter. Your dressing was so barbaric. We expose and open your eyes due to your disability. Now, you want to prove to the whole world, you that maybe you cannot, before you couldn't approach a woman due to your disability. lójú ti òǹpo ni people yẹn dẹ̀ ń fi ìyà jẹ. Before I can remove that monetization, you need to recite. Do, mi, fa, sol, la, ti, do. ti, la, so, fa, mi, re, do. If you can if you can pronounce the word that's the only punishment I will give you. ó máa dàgbà síbẹ̀ yín ni bí wọ́n tún fẹ́ ṣe màá tún wá old video me màá tún I want to test your ability. Dodoyo, before I can release your monetization. I'm not a wicked woman, you know yourself. And you confess so many times, you and Shege, that you are using my name to get viewers and everything. He said, which I know. I use people's name too. The people that are higher than you Ninoyi. I want you to go back online. And I give you, what's the time now? Half 1.30. I've been on sleep, asleep at 4 o'clock. By the time I wake up or before I wake up, I want you to turn a light and say, Do read my tongue. Watch my pronouncement. Look at my pronunciation. Watch my lips. Do this go to DKY. I'm mentioning your And you be, you have to be calm. Calm. I know you have a disability, don't worry regardless how you pronounce it. I want you to breathe in and breathe out. I say do re mi fa sol la ti do do ti la so. I dò dò I want you to prove to the whole world that you are not a failure. If you can't get that sentence, go on Google. Just type do re mi. The other word will follow. And make sure you don't speak on your phone. You are are only respecting your disability. You're nobody. You are a nobody. You beat woman, you're so violent. You cannot keep a relationship. Oh, bí eré kan bímọ fún ẹ lamẹ́ríkà wọn máa gbọmọ lọ́wọ́ ẹ̀. You know that yourself. That's why you take your solace in Nigeria. But don't deceive them. Tell them they cannot enter America. Tell them you don't have a paper in America. Tell them you're only getting a TC to travel in America. Tell them that you are not the American. That and give them the definition of Americans. Americans are those that were born in America or neutralized by birth or by marriage or status with American passport. Stop lying. In ah, our American brain. What is wrong with American brain? I'm America. nípa pé ká wà focus ká ṣe business àwọn ọmọ Amẹ́ríkà ń ṣe business ibi tí wọ́n lè stand ọmọ UK nípa aṣọ wíwọ̀ wọ́n lè stand ọmọ UK láìláì tax ò ní jẹ́ kan wọn tó wọn not like tí wọ́n pè wọ́n lè stand not all of them are dressing shop but let's say seventy percent of them they are poorly dressed. So thank you. I can't say any comment. No comment is rolling, but I'm just educating you. Even when, when uh, you were selling hers for me, I advise you that you should buy stuttering and stammering herbs for me, Agbo. I know you have a disability. Your brain is not functioning. You are demented. That is why, okay, let me give you another, another sign, another symptoms why you, are, you have that disability. o lè account fowó ó máa ń yá owó gan lọ́wọ́ àwọn èèyàn. How can someone that's been living in America for over twenty years be begging for half a million naira? Shit man. And you be accounting on social media. Ah, mo fẹ́ gbé ẹ̀rọ lọ́dí bíi lábẹ́díà. Wọ́n mo fẹ́ fún mi ní ten thousand dollars. Half a million you are asking for is only five hundred dollars. You can't afford it. Èmi tí mo máa ń fún wọn ní owó lórí social media millions nǹkan. a man for that matter, you are demented. You are hallucinating. You're nobody. Jealousy. I won't attribute it as your life. It's part of a disability. You are very, very jealous. Highly jealous of both men and women on social media. Because you know you don't have the ability the strength to carry on like that. So if I'm keeping out, wo bí ṣégi ò disable, máa fọ̀rọ̀ náà kò rí ẹni. Aláìmoore ni ṣégi àwọn tá a gbà lọ́wọ́ àwọn ọ̀wọ́ ni. Ṣé gbé ohun àtijọ́ náà ni òṣèré monetization tó máa tètè máa mú un lọ. Torí ẹnu ẹ ò ní It's better kó máa so sórí ìyẹ́ tó ṣubú lórí ọ̀kadà. Màá dàbò, màá gbé sáré kàbàkàbà. Toró rẹ mo ṣe fún mi ò ṣe ibi fún ta lòun tó sọ pé wọ́n fún un ṣàwàdà ta lòun ta lòun gan kí ló jẹ́ ṣọ́ra lisa amẹ́ríkà sí amẹ́ríkà germany ni kò fi wò hàn kí ni nǹkan tó gbé ṣe láyé àti pé sẹ́mi náà wà nù ẹgbẹ́ ẹ̀ tí n bá dáwọ̀ lóhùn o rò pé bí máa ṣẹ̀ṣẹ̀ wàá mú mo níta mo try mo yọjú tó ti ń gbé ṣòmí sa Lizzy lòkù tí mo fẹ́ target page ẹ̀ bí òṣèlú monetization yẹn kó lọ bèèrè lọ́wọ́ ìyá yé ehoro tí àkáǹtì mi ò lọ ṣe tó fi wọlé tó bá tún fi fi mí wọlé strike don't come near me for job ẹ sọ ẹ tẹ fi hàn wá pé ẹ competent especially ìwọ DKY you are not a blogger you are not a.